Ijó lèmi yóò máa jó, ẹ̀rín lèmi yóò máa rí, olùgbàlà ti dá mi láre, hallelúyà. Èmi fi jó forin fayọ̀ wọlé lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí pé ọlọ́run ọba ló tún ní ká rira wa, ọ̀tá ò fẹ́ ká rira wa, ìmọ̀ òkùnkùn ò fẹ́ ká ríra wa, ó kàn wọ lọ́hùn nínú ọlá ẹ̀ ló ti ní pé Àtàbàtúbú ń lọ bá wọn tiẹ̀ ṣeré lónìí <laughs> ṣé dáadáa mo bá yín lé tí mo wọ̀ lónìí òdìlé owó ọ̀dẹ̀ tí mo wọ̀ lónìí òdè òdè ọ̀la ẹ wá wò ó bẹ́ẹ̀ ti ń rí mi dunnú lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ti ń rí mi rẹ́rìn lọ́sọ̀ọ̀sẹ̀ láṣọ ọlọ́run ọba mi Èdùmàrè àní ríra wa bànújẹ́ ọláyínká babs lórúkọ tèmi àtàbàtúbú abẹ́rẹ́ orin mo tún kalẹ̀ sórí ètò bàbá ètò tó máa ń wáyé lórí amóhùnmáwòrán Orísun lọ́sọ̀ọ̀sẹ̀ ètò bàbá ètò rẹ hmm. àwọn tó máa ń jẹ àlejò mi ẹ ti mọ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ṣẹwárẹ ni tí ẹrí tó jó wọlé lẹ́ẹ̀kan olórin ni wọ́n ó sì ní nǹkan kan tí mo ṣe gbé wọn wá ó tá a fẹ́ tú lórí ètò tòní tó dàbí pé ó ṣókù kò sí àwọn òǹkọrin ẹ̀mí tàbí tó ń bá àwọn òǹkọrin ẹ̀mí fà á nta gbéyẹ̀wò lónìí màá ṣàlàyé fún yín kíkú ṣọ àmọ́ kí n tó sọ ń pa nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò orúkọ wọn ni Akínọlá Akínsànmí orúkọ tàgé ni Akinyola Melody. Gbogbo ara mi mo fi yìn ọ́ lógo bàbá, ọkàn mi yìn Olúwa lógo. Ọba ìyanu tó wá mi rí, wọ́n làgógó ìyìn àyíká, wọ́n sì fífẹ́ àtóbi jù hàn. Olúwa ọpẹ́ ni fún ọ fún oore ọ̀fẹ́ tó fi yàn mí jọ̀wọ́ dì mí mú títí dópin kí ilé jọba pẹ̀lú rẹ lókè mo kí gbogbo ẹ̀yin tó ń wò nílé atọ́kùn ètò yìí àtàbàtúbú ẹ̀kú iṣẹ́ olúwa ọlọ́run máa fún yín ṣe. àmàmì ah, màmì <laughs> ẹ̀yin náà kú iṣẹ́ olúwa ọlọ́run máa fún gbogbo wa ṣe. akínọlá melody akínọlá melody ṣe rí èrèdí àti tùmọ̀ ṣe gbé yín wá gangan nítorí pé ẹ jẹ́ olórin ẹ̀mí à ń lára àwọn nǹkan tí ìwádìí tá a ṣe ẹ sopọ̀ mọ́ àwọn bàbá ńlá kan tó jẹ́ aṣáájú nínú ìgbàgbọ́ yìí tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lára àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ti wá sọ lórí ètò yìí tó dà pé ó ṣókùnkùn sí àwọn tó ń bọ̀ lẹ́yìn bíi tìyín lánìkẹ́ wa bá a tan ìmọ́lẹ̀ sí àmọ́ ká tó kan lu agbami ètò yìí gangan kí ni tó bí mélòdì lẹ́yìn Akínọlá àtìrí Akínọlá Adésànmí èwo á tún ní Akínọlá mélòdì ìlú ọ̀gangan ni ọ̀dọ̀ tìyín yẹn ṣó bá ìwé dé kákànmọ̀ yín díẹ̀ kó tó dípa kan lọ agbámọ̀ ètò. ẹ ṣe atọ́kùn ètò ìdí tí ó bí akínọlá melody òun ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ lórúkọ tí olúwa fún mi pé kí n máa jẹ́ ìgbà tó yá tí mo tẹ̀síwájú nínú iṣẹ́ yìí ni olúwa tó wá fún mi pé orúkọ tí mò ń jẹ́ gangan ni kí n máa lò ìyẹn orúkọ yẹn akínọlá ìyẹn orúkọ mi akínọlá yẹn òun ni kí n máa lò mo ṣe wàá fi mélòdì yẹn sí fúnra mi ni kì í ṣe pé èèyàn kan fún mi pé èèyàn kan fún mi rárá. kì í sì ṣe pé bá yá orúkọ àwo kan tẹ́ ẹ ti ṣe rí. irọ́ o kì í ṣe pé orúkọ àwo tí mo ṣe rí hmm. ọ̀tọ̀ lórúkọ tí mò ń jẹ́ tẹ́lẹ̀ májẹ̀mú lórúkọ tí mò ń jẹ́ tẹ́lẹ̀. kí ló wà fàtẹ́ fi change májẹ̀mú. tí mo fi change kúrò ní májẹ̀mú gbà tí mo gbóhùn olúwa pé orúkọ rẹ gangan ni kí n máa lò. gbọ́dọ̀ ti gbọ́ ohùn olúwa ìjà rẹ̀. Ah. <laughs> gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run hmm. gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run ń bá sọ̀rọ̀. Hmm. ọlọ́run máa ń bá yín sọ̀rọ̀ báyìí. ah ọlọ́run ń bẹ́ mi sọ̀rọ̀ tèmi ni mo mọ̀ mi ò mọ tiyín àtàbàtúbú hmm. bọ̀ èmi mọ tèmi pé ọlọ́run ń bẹ́ mi sọ̀rọ̀. sáà ìdìbò ló ti pè yín gangan ibo ni wọ́n pè yín sí. ibi tó pè mí sí <laughs> ẹ fẹ́ mọ bẹ̀. mo fẹ́ mọ̀ ah. àwọn aráàlú náà fẹ́ mọ̀. ó pè mí sí ìlú orílẹ̀-èdè àti sí gbogbo àgbáyé ló pè mí. ẹ̀yin bọ́n ti pè yín ibi tán ti pè yín sórí fóònù àbí kẹkàn ṣàlàyé náà ni àbí ìbẹ̀rẹ̀ <laughs> akínọ́lá akínọ́lá. àtàbàtúbú olúwa bá mi sọ̀rọ̀ orúkọ rẹ ni kó máa lò ó gbóhùn yẹn ní létí mi akínọ́lá ò ní kó máa lò ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí sí ọlá lẹ́lòmíì mọ̀ mí sí hmm. ọlá olúwa ọlá olúwa lẹ́lòmíì ń pè mí gbàgbà tó yá ọ̀pọ̀lọpọ̀ gan ọlá olúwa lọ́mọ̀ mí sí gbà tó yá lọ́bẹ̀rẹ̀ ah gbàtí orúkọ akínọlá akínọlá yìí ni mo fẹ́ máa jẹ́ o. Ah, ọlọ́run sì gbà fún yín ní táwa náà ń pè yín náà nù àti gbà orúkọ yìí wá ní kò ní bàjẹ́ lágbára ọlọ́run. ẹ ẹ já wo bíi tí ẹ ti ṣẹ̀ wá gangan ìlú wo ni yín káwọn aráàlú yín mọ̀ pé ah ọmọ rẹ̀ á rè. ẹ ṣe èmi lọmọ wọn ní ìgboro ẹ̀rìnjẹ̀ṣà hmm. ẹ̀rìnjẹ̀ṣà náà bí bàbá mi náà bí yé mi ah. ọmọ akínsanmi. Hmm, ìjẹ̀ṣà ni rè bẹ́ẹ̀ ìjẹ̀ṣà ni mi rè o. kásàgbà pé ara olé wájà. Ah, lọ́rọ̀ kan ṣá. n bá sì wí bẹ́ẹ̀ <laughs> ìjẹ̀ṣà ni mèrè. Hmm, kí ara orílẹ̀-èdè òjìṣà yẹn. ìpẹ̀lẹ́ òyìn okun ìran alẹ́ mi hmm. mo kí o lọ́kùnrin lóbìnrin ìyá yín lẹ́nu rí o ìnà rí ọmọ o. nna nna àbí ìyá. ìyá rí àárín gbé sọnù bí kò ṣe ọmọ. nna nna nna kì í nna ọ mi sí ìlú Èkó àmọ́ àwọn bàbá àti ìyá mi ibẹ̀ náà bí wọn sí nílùú ẹ̀rìn ìjẹ̀ṣà. ẹ̀dẹ̀ ń lọlé dáadáa. àà mo ń lọlé dáadáa. ẹ gba àwọn ọmọ ìjẹ̀ṣà tó wà lẹ́yìn òdì mọ̀ràn pé ẹ̀fọn náà mọ̀ lọlé lọ́kọ̀ọ̀kan. àmọ̀ràn mi tí mo gbogbo àwọn ọmọ tá a wà ní ẹ̀yìn jẹ́ ká máa lọlé hmm. kò sí nǹkan tó wà ńbẹ̀ ilé làbọ̀ sinmi oko hmm. gbogbo wa mo dẹ̀ gbàdúrà fún pé a máa kéré oko délé o. àmín àmín ẹ já wo ohun tá a fẹ́ gbéyàwó lónìí gẹ́gẹ́ bí olórin ẹ̀mí bó ṣe ń padà lọ́dọ̀ yín fúnra yín o ó pọ̀pọ̀ láàárín àwọn olórin ẹ̀mí tó ti wá bí tó jẹ́ pé tá a bá sọ ohun tójú rí tá a bá ń pè nípa nínú ìrírí wọn wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà bíi káwọn lọ sílé ìjọsìn káwọn ó tán kó jẹ́ pé God bless you ọlọ́run kó sọ yín dalábùkún fún àdúrà yìí ni ó wọ́pọ̀ létí wọn tí wọ́n mọ̀ ń gbọ́ wípé àwọn ẹ́fílòpù tí wọ́n mọ̀ ń fún wọn mọ̀ ń pẹlẹbẹ. mo á fẹ́ kẹ́ ẹ bá wa tú èkíní pé ṣó ti ṣẹlẹ̀ sí ẹ̀yin náà rí ìyàwó lẹ kọ sí àti pé ṣé àwọn tó ń ṣe yìí ṣé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni àbí ti àìkújú òṣùwọ̀n òǹkọrin ẹ̀mí tí wọ́n pè ló bí pé lọ́ọ̀dà lábùkù fún ó sì tàn síbẹ̀ wọ́n ti gbàgbé pé ìyàwó àtàwọn ọmọ náà wà nílé ìyàwó ni ẹ̀yin kọ sí ṣó ti ṣẹlẹ̀ sí yín rí. ẹ ṣe atọ́kùn ah ó ti ṣẹlẹ̀ sí mi rí. dáadáa bẹ́ẹ̀ náà ó ti ṣẹlẹ̀ sí mi rí dáadáa mo ti fowó ara mi sanwó fún àwọn ọmọ tí mo kó dání hmm. pé ah ẹ gbà ẹ má bínú lọ́wọ́ ara mi ohun tèmi rí ní ibẹ̀ yẹn bó ṣe yé mi sí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń kàn ṣe God bless you tí wọ́n á kàn fi orí ọ̀fẹ́ àti àdúrà tí wọ́n á fi ti olórin lẹ́yìn àwọn fúnra wọn ó ní nǹkan tó yé wọn tí wọ́n ṣe àwọn tó dẹ̀ ń fi ẹ́ńbílòkù ńláńlá tán fi ń ti olórin lẹ́yìn ohun tó yí àwọn náà wọ́n ṣe ohun tèmi kàn mọ̀ ni wípé téèyàn bá ránṣẹ́ ìránṣẹ́ èèyàn lọ́wọ́ nípa nífi ìfifúnni tàbí nípa gbígbé jáde ó máa tún mú kí irú ènìyàn bẹ́ẹ̀ kí inú rẹ̀ kó dùn pé ah ó dà pé ohun tí ọlọ́run ní kí n máa ṣe yìí ó dà ohun tó dára ni àmọ́ ńgbà tẹ́ bá pèlè ní àdúrà lẹ ṣe god bless you ẹ jọ atọ́kùn fẹ́ ṣe sọ lẹ́ẹ̀kan pé ìyàwó àtọmọ bẹ lé ṣé ìyàwó àtọmọ god bless you ni ó ń jẹ. àdúrà ìbùkún náà ni àdúrà ìbùkún ni ọlọ́run ti lè dín bò mí ni. ọlọ́run máa di níbò mí àmọ́ E, e, ìbùkún yẹn ọlọ́run fúnra ò ní sọ̀kalẹ̀ látòkè èèyàn náà ni ó ràn mm. tó bá tọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ mi rò bó burú. tó bá tọ̀dọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀. Mm, tó bá tọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ kò sí ohun tó burú níbẹ̀. ẹ já wo báyìí èmi ń fẹ́ ká gbẹ̀ nǹkan kan jẹ́ wípé ṣé ta ìkúdùn òṣùwọ̀n olórin tí wọ́n pè ló bí i ni àbí ta ìníkan ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run nǹkan méjì ló dì síbẹ̀ mo mm. fẹ́ kẹ́ ẹ tú. ẹ ṣe é kì í ṣe ta ìkúnjú òṣùwọ̀n ẹ wò kẹ́ ẹ tó pè mí ẹ ti mọ̀ pé ok mo fẹ́ pẹ́ nìyí ẹ ti wò pé ẹnì yìí kójú òṣùwọ̀n lẹ ṣe pé ẹ wá pè tán ẹ wá ní kò kójú òṣùwọ̀n mọ́ ó ti di pa méjì. nípa n tẹ́ ẹ fi lé lọ́wọ́. nípa n tẹ́ ẹ fi lé lọ́wọ́ ẹ pè mí mo n tẹ́ pè mí sí mo ṣe bí mo dẹ̀ ṣe ṣe there is what we call ability ohun tí ipẹ́ èèyàn bá ká bíbélì gan jẹ́ kó yé wa nínú ìwé ó ní òṣùwọ̀n olúkálùkù la fi fún bí ipá àti agbára rẹ̀ ti mọ ni ẹ ti mọ̀ pé ipá tí agbára ènìyàn ká nìyó ẹ sì pé kò wá yẹ kí wọ́n dínkù rárá ọlọ́run gan ò fẹ́ bẹ́ẹ̀. torí à ń ṣe àpéjọ kan láìpẹ́ tó pa olórin ẹ̀mí àtàwọn àgbààgbà nínú iṣẹ́ ìpọ̀ àwọn jẹ́ kó yẹ pé àwọn kan ní kò tọ́ láti máa béèrè nínú ìjọ wípé mò ń bọ̀ wá kọ nínú ìjọ yín o ẹ fún mi ní five hundred thousand mo fẹ́ béèrè lọ́wọ́ yín báwo bó ṣe yí ẹ̀yin sí ǹjẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run mo ń sọ̀rọ̀ nípa ilé ìjọsìn báyìí ǹjẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run gba kínní ní iṣẹ́ fún àwọn tó ń kọrin. ẹ ṣe. ṣé wọ́n rí gẹ́gẹ́ bí iṣẹ́ fún wọn. wọ́n á àwọn kan rí àwọn kan dẹ̀ rí wípé ẹ kò ń ṣe ọ̀nà ẹ̀ ó yà síbẹ̀ ni àwọn kan rí i pé òkè ẹni yìí ọ̀nà ẹni ọlọ́run pè síbẹ̀ wọ́n rí wọ́n dẹ̀ mọ̀ àwọn kan dẹ̀ ń wò pé ẹ ṣàkànjẹ́ kó wá ẹ ṣàjẹ́ kó wá kó wá ṣe nǹkan tó bá lè ṣe kó máa lọ ẹ kò kò wá yẹ kí nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa ṣẹlẹ̀ torí wípé ẹni tó ń ṣe ó dàbí iṣẹ́ ọwọ́ téèyàn kọ́ iṣẹ́ yìí mo fẹ́ ṣe tó bá ṣiṣẹ́ yẹn dandan ni pé òkè o mo kọ̀wé proposal síta mo dẹ̀ fẹ́ rí i pé òkè o kán lè fún mi ní contract yẹn àtẹnitọ́ wa sọ pé wá lọ ṣe kínní yìí ìwọ mo fẹ́ jẹ́ kó o ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. wọ́n rí mọ̀ pé ó kúnjú òṣùwọ̀n láti ṣe ni. Mm. Mm. so tí èèyàn bá pè èèyàn tó wá ní òkè ó wá bíìlì wọn pé five hundred thousand ẹ jọ àwọn tí wọ́n bá pè àtẹni tó pè yàn wọ́n jọ lágrímẹ́ǹtì ni àdéhùn náà jọ ní. Mm. gbàtẹ́jọ́ ládéhùn àdéhùn wọn gbọ́dọ̀ yẹ̀ tó bá wọ̀ fún mi ni màá ní òkè o máa bọ̀. tí ò bá wọ̀ tí ò bá wọ̀. Hmm, àgbọ̀yé àgbọ̀yé ẹ jẹ́ wá wò báyìí ní gbólóhùn kan ṣó lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí olórin ìrìn tàbí olórin ẹ̀mí kí n sọ pé ẹ pè mí ṣọ́ọ̀ṣì mi ọ̀rẹ́ ah Àtàbàtúbù afẹ́kọ̀ọ́ wá sí ìlú Kánò kọ́ wa kọrin fún wa wa ṣó kí olórin sọ pé ah tí n bá máa wá màá gba one million ṣó àbí kò lẹ́tọ̀ọ́. kò lẹ́tọ̀ọ́. kò lẹ́tọ̀ọ́ ẹ̀yìn tírú ẹni bẹ́ẹ̀ bá wá délé ìjọsìn tí wọ́n bá sọ pé tọ̀ ìrìn àjò ẹ lọ sílùú Kánò ntágbára wákàrè ńgbà twenty five thousand kọ́ ọmọ lọlé ṣé pásítọ̀ ń jẹ̀bi. kò jẹ̀bi ìdí tí mo ṣe ní kò ní. ẹja ẹja fi àátù ní ìgbà tá a bá lọ sókè lọ́nà tá a bá padà dé tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò tá à ń gbéyàwó lónìí ó dàbí pé ó ta kókó díẹ̀ nítòsí bí ọ̀rọ̀ yìí màá tu nígbà tá a bá lọ tá a bá padà dé ará Ìjẹ̀ṣà mo gbà lálejò Akínọlá akínsanmi akínọlá melody wọ́n ti sọ àwọn tó ta kókó ṣùgbọ́n àti ìtànmọ́lẹ̀ sí tán ṣó lẹ́tọ̀ àbí ò lẹ́tọ̀ ó lẹ́tọ̀ kò sì tún lẹ́tọ̀ tá a bá lọ tá a bá padà dé àjọgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ohun tó sì ṣókùnkù sáwọn òǹkọrin ẹ̀mí tí ń bọ̀ lẹ́yìn àhàn sí wọn ní kedere ẹ má dìde mo sì ń bọ̀ náà mo